o wàkánú yà àtàdùn àyà mi alaysa Allahu bìkáfìn abdá àyà mi yá jìbàl àwìbí máa wà tọ́ìr àyà mi. salamun salamun qawlan min rabbir rahim àyà mi wàmtazul yawma ayyuhal mujrimun aya míì inni ma aruhu inni ma aruhi ma'aka wa ma'a ahalika la takhaf inni la yakhafu ladayya lemurisalun aya míì inna wa'ada Allahi ata aya míì wàrọ́kálà wàrọ̀ka fàtúùbà lèmọ̀ ń wàjádà aya míì àyà yèrìsà Gulam Ahmadu Opuro, tó kójọ sínú súra al-istifta fún ìjọ amadiya lẹ́tí ń gbọ́ látàtàárọ̀ yẹn o ó ti lé wákàtí kan tí mo ti ń kà ó. umamun aya mẹ́rin yẹn o umamun yasarina lahum alihuda aya mi wa umamun hakọ alehimuli azabe aya mi wakọlu lasta murisala aya mi kul kafa billahi shahida baini wa bainakum wàmánì àìndáhù àìlèmúlìkítàbẹ̀ àyàmí yẹ̀ùnsúrùkùmùlọ́hù yẹ̀ùnsúrùkùmùlọ́hù fi wákìtìní aziz àyàmí. hakama lọ́hù arahman likọ̀lífàtìláì asulitọ́n yútàláhù yúta làhù yúta làhù àlìmúlikúlé adìm àyàmí wàtúfútàhù aláyẹ̀dìhì àlẹ́kọ̀ọ́zá inú àyàmí dálíkà fọdílùlọ́ àyàmí wàfí àáyúnìkùn àjíbẹ̀ àyàmí kul ya ayúwalẹ̀ kò fàárù ìní mínà sọ́ọ́dìkín àyà mi fantanziru àyàtì fantanziru àyàtì hàtàhìn àyà mi sanurihim ayatina fili afaki wa fi anfusihim. ẹ gbọ́ da sura dá súrà ìdúró báyìí lónìí torí pé láti page eighty. a bẹ̀rẹ̀ ní eighty seven àti ká page eighty eight àti ka page eighty nine àti ka page ninety àti ka page ninety one àti ka page ninety two page ninety three la bẹ̀rẹ̀ so a sì ń lọ sí page ninety eight sura <laughs> sura mirisa gula mahamadu. súrà àlìsìftà rẹ tó lòun gbà látọ̀dọ̀ ọlọ́run ọba lẹ́yìn àlùkùránì là ń kà lọ́wọ́ báyìí o so a tún wá kò sí lọ́la ṣé àmọ̀kẹ́ mo ti sọ pé ọ̀rọ̀ amadéyọ gbà mí kan so ògèrè mò ń kà lọ́wọ́ o a wàá ìsọkúsọ tó sọ ohun torí pé ẹ̀yin ò gbọ́ lárúbáwá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi ẹ̀ gbọ́ lárúbáwá àwọn tí wọ́n gbọ́ lárúbáwá áà ah, tí wọ́n bá rí machine gun báyìí tí Mirza Gulam Amadu bá dúró báyìí wọ́n yìn wọ́n yìn máa ní ibi tí ọ̀rọ̀ yìí tó lè dá ogun lẹ̀dẹ̀ẹ́ ìjọ amadíyà tẹ ẹ fààyè gbà pé kó wá ṣe wá àṣìláyé kalẹ̀ nu o ẹ wo nǹkan tí wọ́n dá lẹ̀ nú ẹ̀sìn ẹ wo ibi tí wọ́n ń pè yín lọ pẹ̀lú ògùn àlọ́ o aago mẹ́fà bọ́ ti lù báyìí nàìjíríà mọ́gìrìbù sì ti wọlé ní ọ̀la ibi tá a ká yà rẹ̀ dé ibẹ̀ láti gbé sanurihim ayatina fèlè àfáàkì wá fi àrùn fúsìm page ninety three kọ́ nìyẹn ni ibẹ̀ la máa ti gbé ní ọ̀la insha allah ẹ bá mi fún wọn ní oríkì wọn. àwọn ìjọ ahmadiyya àwọn tún ní kọdíyà níyà àwọn tún ní làhọríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múrítàdọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o amadiya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tá ń retí Ìsá ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ọ́ di níyà kí gbogbo wa lọ́ọ́ mọ̀ dájú pópúrọ ni Mírízà Mírízà Gulam Ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ òpúrọ ni gbogbo wọn o kàláwù fi sọ sọ́wa káàmọ́dì kẹfẹ́rí o bí ìjọ àwọn ahmadiyya pẹ̀lú ìjọ tijaniya pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwa níbẹ̀ mirza gulam ahmadu àti sheu ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim niyas ó kúrọ ní gbogbo wọn o ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin ká láwùrán wá ṣe o. في سنة súnà الحمد لله الذي تواضع كل شيء لعظمته الحمد لله الذي استسلم كل شيء لقدرته الحمد لله الذي دل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته